ẹkú lélàkàrà ilé eku ọ̀nà la nke ara ọ̀nà ẹ̀yin tẹ́ ń wò mí ojú ayọ̀ yín ò ní fọ́ ìbànújẹ́ kéré ó tóbi onímọ̀ iná ọ̀nà ìkọ̀ọ̀kan nu wa mo fi tayọ̀tayọ̀ kí gbogbo yín pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àti lálejò ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ẹ Miliki Express ètò yín ó yá Miliki Express èmi náà ni ọmọ Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògúnkọ̀yà àdé porúkọ akọni ẹ̀mọ́ kí n máa sọ ká má fi ìdàṣe kí ni ká má fi strike ground yẹn èmi náà pè ní méjì sọ̀yẹ́ mọ̀ gbẹ́bẹ̀rin ṣàfowó rábídí ábídí gbé ní obìnrin ògbé sí o ìgbàkúgbà tẹ́ bá ti rí èmi ọmọ ewèdò ṣùwágọ́ ọmọ epo pabi táyà tí mo tẹ́ mi tí mo yọ pẹ̀lú ojú mi ẹ̀ ojú mi ẹ̀ tí bá ti yọ fún yín ó yẹ kó ti máa yé yín pé ọ̀rọ̀ tèmi lórí ìfẹ́ ni lórí ọ̀rọ̀ ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ máma bá yín yànnànà wọ́n bá ṣe ń lọ lágbo tí àwọn gbajúmọ̀ olóṣèré ni o àbí gbajúmọ̀ olórin àbí adẹ́rìn pòṣónú gbogbo èlé mi máa lọ tiwa tí bá ti tiwa máa gbé sójú yín pé ó yá ẹ wo ni mo tún ní ni mo tún kó wá kí ni mo tún mọ̀ pé as usual èmi tún ti kàn pọ̀ ẹ̀ mo tún ti gbé àkórí kan tí màá bá ń yànnàná lé lórí lẹ́yìn yẹn màá tún kọ́kọ́ já yín sí lórí àwọn celebrity news bó ṣe ń lọ ní agbo ti ìfẹ́ àwọn ohun ayọ̀ ayọ̀ abarantíntín nítorí ohun tí mo fẹ́ tú lórí ètò lẹ́ni ayọ̀ ayọ̀ abarantíntín òun ló pọ̀ jù nù ẹ̀ lẹ́yìn yẹn àtún ní àǹfààní láti bọ́ síta nítorí mo sọ fún yín pé lọ́sẹ̀ yìí o àgbègbè tọ̀dọ̀ yín mò ń bọ̀ ẹ̀ nítorí abala tó kásẹ̀ ńlẹ̀ mo ní ọ̀rọ̀ tí màá máa yànnàná lé lórí ṣùgbọ́n kó tó di pé akọ́lù agbami ètò ẹ mo ní ọ̀rọ̀ kékeré kan mà tí mo máa fẹ́ bá yín sọ ẹ wo ọ̀rẹ́ ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ọ̀rẹ́ ń dání ọ̀rẹ́ ńlá ni ọ̀rẹ́ dẹ̀ tún pa ni ẹ jọ ẹ jẹ́ ká máa ṣọ́ra ẹ bẹ́ẹ̀ ni ẹni tí ó ti mọ̀ ọdún méjìlá sẹ́yìn irú ọ̀rẹ́ tẹjọ́ ń bára ń ṣe ọ̀rẹ́ wọléwọ̀de tó yẹ pé ó fọkàn tán kò sí nǹkan tí ẹ̀jọ́ ń pín kò sí nǹkan tí ẹ̀jọ́ ń lò ṣùgbọ́n lẹ́yìn ọdún méjìlá tó wá padà ríra ẹ jẹ́ kí lè máa kọ́kọ́ máa wá sí ọkàn yín wípé ẹni tó mọ̀ ń gbà yẹn ó lè má jẹ́ni tó mọ̀ ń sìn mọ́ ó lè ti rí àwọn nǹkan kan tí ó lè ti ní àwọn ìrírí kan tó yẹ pé ó ti jẹ́ kí ìrònú ẹ̀ ọpọlọ tiẹ̀ yàtọ̀ má jẹ́ kí ẹnìkan lọ tàn ẹ́ láti ṣe nǹkan tí kò yẹ kó ṣe nítorí lọ́wọ́ ìyá yóò di oníta wá sí ọ̀rẹ́ ń pa ni báyìí kódà ọ̀rẹ́ fi ọ̀rẹ́ ẹ̀ ó fi ń ṣe owó ó fi ń ṣe owó ó fi ń ṣe ohun burúkú ẹ̀jọ́ ìgbàkúùgbà tí ẹ bá ṣẹ́rí ẹ lọ́rẹ̀ẹ́ lọ́kùnrin lóbìnrin o ẹ má máa gbé gbogbo ọkàn lé wọn pé ọ̀rẹ́ mi ni mo nígbàgbọ́ nú mo ṣe kinní kan ẹ má lọ rò ó èèyàn ni ó ń yí padà kò ń ṣe kò ń ṣe irinṣẹ́ èèyàn la pé èèyàn ń yí padà èèyàn tó sọ fún mi pé báyìí lẹ́nìí ó lè dọ́là ọ̀rẹ́ tó pàdé lẹ́nìí gan tẹjọ mọ́ra ẹ lẹ́nìí láàrin èèní sí ọ̀la ó lè yí ẹ̀bẹ̀ ni àwọn ọ̀rẹ́ méjì gan lọ wọn nígbà wọn fẹ́ lọ ṣètò báwọn ṣe máa lówó ipa tí bàbá dẹ̀ máa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ó ní pé àtẹ́ wọn máa ṣètò bẹ́ẹ̀ máa lówó iye ọ̀rẹ́ yín tímọ́tímọ́ lẹ máa wá àwọn méjì dẹ̀ ń gbèrò bọ́ ṣe máa para wọn ẹ jọ ẹ jẹ́ ká ṣọ́ra irú ọ̀rẹ́ èyí tí à ń bá rìn irú ọ̀rẹ́ táwọn náà dẹ̀ fẹ́ jẹ́ ni àwọn tó dẹ̀ ń ṣe dáadáa ẹ máa ṣe lọ ẹ̀yin tẹ̀ dẹ̀ ń pèrò láti ṣe ibi ẹ máa ṣe lọ oníkálùkù àṣekìyìn abẹ́rù ẹ̀ ń bodè ẹ̀bẹ̀ ni ọ̀rọ̀ kékeré tí lẹ́yìn pátá tí wàá gbọ́ ẹ̀ orin wo la kọ́kọ́ fẹ́ kọ́ọ̀lù orin wo la fẹ́ kọ́ọ̀lù ẹ jẹ́ gbọ́ bọ̀dá mi ẹnu gbẹ ẹ́ ah dáàdì ẹnu gbẹ mọ́mì ẹnu gbẹ ó dẹ̀ sọ fún mi pé owó wà lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ jẹ́ ká bá yín nà orin wo mò ń sọ yẹn oil and gas láti ẹnu ọlámídé bàdó ẹ ọ̀gá mi ẹnu gbẹ ah ẹ aláyé ẹnu gbẹ ah ee owó wà lọ́wọ́ yín ẹ gbọ́ oil and gas láti ẹnu ọlámídé. bẹ́ẹ̀ ni orí Miliki Express pẹ́pẹ́pẹ́ yes ẹ ọ náà ni a wà ní báyìí mo ti wá kọlu ètò yẹn ní pẹrẹu ẹ̀yin tẹsẹ wọlé ẹ nǹkan kódà ẹ bá lóní gidi ó yá ni mo mo wá fẹ́ súnkàn lórí àkòrí tí mo gbé wá lénìí kí ni àkòrí tí mo gbé wá òun náà ni ṣé ó yẹ kí owó máa díjà lẹ̀ nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ ṣó yẹ kí owó kó máa díjà lẹ̀ nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ tó bá ní pé ká wo àwọn àwọn Yorùbá bọ̀ wọ́n ní pé owó ni kẹ̀kẹ́ ìhìnrere kódà owó ni power bike ìhìnrere owó ni jet ìhìnrere ṣẹ́rí ibi tí owó bá wà ibẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ ni ó máa ń lóyin ó máa ń ládùn ṣé ẹ máa gbàgbé pé ó wá pín sí ọ̀nà méjì níbí báyìí owó wà láyé ọ̀tọ̀ ìfẹ́ wà láyé ọ̀tọ̀ àwọn méjì wá papọ̀ ṣùgbọ́n ṣẹ́rí owó nínú ìfẹ́ ó dàbí ó dàbí ṣàkì ọ̀rá lórí oúnjẹ ni bẹ́ẹ̀ ló ṣe rí gẹ́lẹ́ ìjọ tí ó bá wà déédéé ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ni ìjọ tí kò bá dẹ̀ tún sí náà ó yẹ kíyàn náà bá náà ní déédéé kíyàn lò bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ní pé ká wá mú ẹnu bà ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ pẹ̀lú owó tó yẹ kó díjà lẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni nínú ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ ìfẹ́ ìgbéyàwó lẹ́nìí ohun tó ń díjà lẹ̀ ibi tí owó dì mú ó máa di bí eighty percent mú lọ́nà wo tábà ní pé ká mú lápá ibi ìbá iná ó máa sábà wáyé láti ọ̀dọ̀ obìnrin sí ọkùnrin nítorí ọkùnrin ló máa ń gbìyànjú àti ṣe gbogbo ẹ̀ obìnrin muwamuwa nìkan làwọn mọ̀ ibo ni àwọn irú àwọn kan bẹ́ẹ̀ dẹ̀ ti máa ń bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ tábà ní pé ká wò níbi ń pò dá o aṣọ wíwọ̀ ẹ̀yin méjèèjì ọkùnrin yẹn ó jẹ́ nìkan tó jẹ́ pé òun mọṣẹ́ tóun ṣe òun mọ gbogbo bóun ṣe ń lépa láti kówó jọ láti kówó jọ ṣùgbọ́n ó fẹ́ wá fẹ́ wọṣọ ó máa fẹ́ mu níwọ̀nba iye tóun ń rí lóṣooṣù bọ obìnrin tó ń fẹ́ obìnrin àwọn obìnrin dẹ̀rẹ̀ láì ṣe pé ẹnìkan lé wọn ó máa ń wù wọn pásánálì pé káwọn ṣáà máa ṣàfihàn pé ah báyìí mo wọṣọ designer lẹ́nìí mo bàtà designer lọ́la bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ dẹ̀ ni owó yìí ọwọ́ ta ló ti fẹ́ gbà owó olólùfẹ́ ọkùnrin tó dẹ̀ jẹ́ pé ìgbà tí wọ́n ṣí gbogbo owó tó ṣe fẹ́ fi ra gbogbo èmi ní aṣọ gbogbo ẹ̀ owó yẹn ti kọjá iye tí olólùfẹ́ gan ń gbà ibẹ̀ èdè àìyedè á sì máa wá láti bẹ̀ pé ọkọ yẹn kò tẹ́ òun lọ́rùn tó àbí ẹni tó ń fẹ́ yẹn kò tẹ́ òun lọ́rùn báwo ni kò ṣe nílè fún òun lówó aṣọ ìgbàlódé tó ń fẹ́ lò tabanipẹ ká tún sún kúrò ní apá ibẹ̀ yẹn àwọn kan wà tó jẹ́ pé ayé afẹ́fẹ́ yẹgẹ òun ló fẹ́ràn ọkùnrin tó gbìyànjú tó gbìyànjú àti kó àpò ara ẹ̀ jọ bẹ́ẹ̀ obìnrin kan dẹ̀ wà tó jẹ́ pé òun ò fẹ́ràn kóun máa jẹ oúnjẹ tilé ká máa ṣe white rice ká máa ṣe ẹ̀wà irọ́ bí oúnjẹ itri ni oúnjẹ itri ni bó o fried rice lẹ́nu á sàládì lọ́la ijó tí kò bá wá sí ṣé kò ní wá wò ta ijó tí kò bá sí tó bá ní gbówó da ọ̀jẹ́ àjọmú gàrí ilé ní kíní kan obìnrin á máa ní pé à irọ́ ajẹ́pọ̀wó ti ń tán lọ́wọ́ ẹ̀ nìyẹn kó wọ́n tètè agbójú ẹ̀ síta tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. tọ́mọ́ tún ní pé ká tún wá wò ó ní apá kan àwọn kan máa ń ṣe àfiwé ìrìn àjò ìfẹ́ àfiwé lọ́nà wo ìwọ àti olólùfẹ́ ẹjọ́ wà ẹjọ́ ń fẹ́ra ẹjọ́ ń ba lọ ó ti ń dùn ó wá rí olólùfẹ́ ìmíì bóyá ìgbà tí orí ọ̀rẹ́ obìnrin mi pẹ̀lú olólùfẹ́ bóyá ìgbà tí èèyàn fẹ́ ṣayẹyẹ ọjọ́ ìbí olólùfẹ́ ọkùnrin ó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan fún mi pé ó bébì mi mo nífẹ̀ẹ́ sí gbogbo ohun tó ń ṣe fún mi láti jẹ ó dà gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí ibẹ̀ ni àfiwé ti máa wáyé obìnrin á máa wò ó pé ah, ṣé ìwọ náà lè ṣerú nǹkan báyìí á ti máa rò ó lọ́kàn ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló máa ń mú èdè àìyedè wá tó yẹ pé àwọn obìnrin míì ẹ kò déédéé rí láì nídìí wọ́n kò déédéé máa kanra kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n déédéé máa kanra kẹ́ fún wọn ní nǹkan tó fẹ́ràn jùlọ wọ́n ìmọ̀ àkànra náà ni nítorí àfiwé ti ń wọrí wọn wọ́n ti ń fi ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ tiwọn wọ́n ti fi ń wé ti ọ̀rẹ́ wọn ẹlòmíì tó rí ìyẹn ó tẹ̀ tún wáyé nínú ìgbéyàwó náà àwọn kan tún wà tó jẹ́ pé wọ́n sì ń bá eré ìfẹ́ wọn bọ̀ wọ́n sì wà ní student age ìgbà tí òun fẹ́ ọkùnrin tó jẹ́ pé wọ́n sì ń bọ̀ láti ilé kí lòun retí láti ọwọ́ ẹ̀ ó wá rọ́ọ̀rẹ́ tó ń gbé flat ìwọ dẹ̀ ń gbé room òun sọ fún ọkùnrin yẹn pé kó jọ ń pè wọ́n náà fẹ́ gba flat ìjọ tí kò bá tí kò bá ró flat ẹ̀ tí kò bá rí kó jọ fún ẹ níbo ló fẹ́ kó kí ló máa ṣe kíákíá irú obìnrin bẹ́ẹ̀ yẹn á bẹ̀rẹ̀ sí máa wu ìwà lódìlódì sí ọkùnrin ẹ má jẹ́ wá mú ba obìnrin nìkan kọ́ o àwọn ọkùnrin kan náà wà lóòótọ́ wọ́n ní àrùn àrùn wà lọ́wọ́ wọn kí ló dé owó ìyá ẹ̀ ní mu lọ sọ́run àwọn kan wà wọ́n ní àrùn ṣùgbọ́n àti mówó jáde yẹn wọ́n máa ń le fún wọn òun làwọn obìnrin kan ṣe wà ó dàbí pàṣán tó yẹ pé ọ̀nà bó máa gbowó yẹn lọ́nà kan náà lọ́ máa máa wá ló máa máa wá ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo akáṣe kíni ká máa ní sùúrù ṣáàrí àìní sùúrù ẹlòmíì ó ti ràn lọ ibi tí kò yẹ kó lọ àìnísùúrù àwọn obìnrin kan ó ti jẹ́ kí wọ́n wà ní òpó tí kò yẹ kó wà lẹ́yìn ó ti jẹ́ kó ṣe àwọn ẹsẹ̀ kan gbé àìnísùúrù ni ó yẹ kí ẹ lè ní sùúrù torí ìgbà tó wà ó ń dùn ẹjọ́ ń jẹ ẹjọ́ ń jẹ ìgbádùn ẹjọ́ ń ṣe gbogbo ẹni ìjọ́ tí kò bá sí náà máa bá forí tì nítorí bó pẹ́ bó yá ẹ̀ẹ́dẹ́kun bá pẹ́ di alẹ́ kan ni ayọ̀ ń bọ̀ òun ló wúrọ̀ bẹ́ẹ̀ ni kò sí bó bá ṣe lè ṣe tó ó yìn máa padà ohun tó wọn nígbà dùn ló máa ń gbẹ̀yìn ewúro ó sì ń padà bọ̀ wá da bọ́ ìyẹn tí ẹni tó ń fẹ́ tí ò bá yọ̀lẹ́ o ẹ̀mí ìwà ni pé ẹ bẹ́ẹ̀ ni pé kó wá lọ fẹ́ ẹni tó yọ̀lẹ́ rárá wàá mọ̀ pé eléyìí ó ní ọjọ́ iwájú tó dáa tí kò bá ṣiṣẹ́ àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé àfi tí ẹ bá tì wọ́n tẹ bá tù wọ́n lẹ́yìn tẹ pariwo tẹ sọ gbogbo ẹ ẹ òun làwọn àwọn ṣẹ̀ máa ya ṣiṣẹ́ àwọn kan wà tó yẹ pé ọ̀rọ̀ lọ nílò láti lè débi tí wọ́n fẹ́ dé láyé ẹ bẹ́ẹ̀ ni lórí àkòrí tí mo fẹ́ sọ̀lẹ̀ lórí òun náà ni pé ṣó yẹ kí owó máa díjà lẹ̀ ẹ má jẹ́ n parọ́ tọ̀ yìí kò yẹ kí owó máa díjà lẹ̀ ibi tí ọkùnrin ọ̀bá ní ìwọ gẹ́gẹ́ bí obìnrin ó lè ràn lọ́wọ́ kẹjọ ranra yín lọ́wọ́ kẹjọ gbéra yín sókè bódẹ̀ pẹ́ bóyá á dára á dára á dára. bẹ́ẹ̀ ni lẹ́yìn pàtẹ́ tí wọ́n gbọ́ ilé orin wọn la fẹ́ fi tẹ̀ ẹ já lọ gbọ́ reason with me láti ẹnu rude boy bẹ́ẹ̀ ni reason with me baby oh baby reason with me mo like ẹ but reason with me mo mọ̀ pé bó pẹ́ bóyá <laughs> màá tọ́jú ẹ baby reason with me láti ẹnu rude boy. ẹ káàbọ̀ padà yín tèmi lórí Miliki Express òun náà ni a sì wà lórí abala èyí mo ti wá gbọ́ afẹ́fẹ́ ti gbé mi lọ níbo níbo mo ń lọ àdúgbò kan mo fẹ́ lọ balẹ̀ sí bọ́ ẹ̀ tí mo àdúgbò yẹn àdúgbò kan mo fẹ́ lọ kalẹ̀ sí mo ti ń lọ lórí atẹ́gùn báyìí àdúgbò wo ni àìbéèrè wo mo ti àkọ́kọ́ fẹ́ jù sí ni mo fẹ́ jù sí ládùúgbò yẹn torí ẹ ti bá kalẹ̀ lásán ìbéèrè yẹn ó ṣe kí ni ó ṣe bí ẹni milẹ̀ ó dẹ̀ ó ní ṣe pẹ̀lú àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí obìnrin ṣó lè fẹ́ ọkùnrin tí ò fi bẹ́ẹ̀ ní owó lọ́wọ́ ṣùgbọ́n kò ń ṣe ọ̀lẹ gẹ́gẹ́ bí obìnrin àwọn obìnrin ló kọ́ ní ìbéèrè àkọ́kọ́ yìí ò ṣé o lè fẹ́ ọkùnrin tí ò fi bẹ́ẹ̀ ní owó lọ́wọ́ tí ò fi bẹ́ẹ̀ ní owó lọ́wọ́ ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ kárakára èèyàn mọ̀ pé kò ń ṣe ọ̀lẹ gẹ́gẹ́ bí ọkùnrin ìbéèrè fún mi fáwọn ọkùnrin ni pé ṣẹ́yìn lérò pé obìnrin lè fẹ́ yín tí ẹ̀yin ẹ̀ bá ní owó lọ́wọ́ ṣẹ́ lérò pé àwọn obìnrin kan wà tó yẹ pé wọ́n lè fẹ́ àwa ọkùnrin tó yẹ pé tá a lówó lọ́wọ́ kí dẹ̀ nìdí ẹ bẹ́ẹ̀ ni o ṣe mo wọ́n pẹ́ tí màá yọ̀nà náà ẹ̀ bọ̀ ẹ jẹ́ alọ́wọ́jú ajé kò ní sọ ẹ jẹ́ alọ́gbọ́ lẹ́nu àwọn èèyàn gangan mi tí kúrò ń bí. ìfẹ́ ló má tà nípa ọkùnrin àtọkùnrin tífẹ́ bá ti wà tó bá sówó tájú bá dẹ̀ wà why not wọ́n á fẹ́ra wọn dálẹ̀ náà because time wà tẹ́ pé ó máa wà kò ní sífẹ̀ tó àlẹ́ ìdọ̀ fídíò náà máa yé kí ni wọ́n máa break so mi ò rẹ́ni tó bá níbẹ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ yorùbá kan tí wọ́n sọ pé iṣẹ́ kó lówó bọ̀ tó bá jẹ́ ọkùnrin tó mọ iṣẹ́ ṣe bọ̀ wọn lówó lọ́wọ́ bọ̀ ó dẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run hope sì wà ní pé ọlọ́run sì lè jẹ́ mo ẹ̀ sọ di olówó so àdúrà mi ni pé kí gbogbo wa lówó lọ́wọ́ torí pé iṣẹ́ kó lówó but ọkùnrin tó bá lówó lọ́wọ́ ó ní ìṣòro láti fẹ́ torí ara àwọn ọkùnrin olómi ara wọn ò balẹ̀ wọn ò lówó lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní wọn ò ní tẹ́lọ́rùn wọ́n tún máa máa mú inú bí ìyàwó. ah ìyẹn máa le díẹ̀ o <laughs> torí mostly àwọn ladies tó wà ní nàìjíríà nísìnyí ẹni tí ó bá ìwọ tó bá tẹpá mọ́ṣẹ́ ní ninety percent ò lè fẹ́ ẹni tí ó bá ọkùnrin tí ó bá lówó lọ́wọ́ kò lè ṣe ẹni tí ó bá lówó lọ́wọ́ torí ayé ìgbà kan ni pé ọkùnrin àti obìnrin pé wọ́n wà ní ìfẹ́ but ìfẹ́ tí ó wà lówó nú this time around kò lè work ní ilé pọ̀rọ̀ fún yín tí wà so wọn rẹ̀ láti bá ọkùnrin jìyà rárá wọn rẹ̀ dí àwọn obìnrin tó wà ń ta ní ìsìn wọn rẹ̀ dí rárá láti bá ọkùnrin wọn rẹ̀ dí o. àwọn obìnrin ọjọ́ òde ìsinyìí wọn ò fẹ́ mọ̀ bóyá kò sówó lọ́wọ́ bóyá ó mọṣẹ́ ṣe ṣùgbọ́n ní ti tèmi o òpin náà ti tèmi ìyànjú tèmi ni pé owó kọ́ ni gbogbo nǹkan torí tówó bá tán tówó bá tán kan iṣẹ́ iṣẹ́ wà tó yẹ pé wọ́n á lè fi kọ̀ntínú ìgbésí ayé wọn ṣùgbọ́n tí iṣẹ́ ò sí tówó dẹ̀ tí iṣẹ́ ò sí tówó wà owó nìkan kọ́ ni ni èèyàn fi ń gbé ilé ayé lálàáfíà àwọn ẹlòmíín lówó lọ́wọ́ ṣùgbọ́n tí kò sí nǹkan tán ọpọlọ tán lè fi lo owó yẹn dáadáa ṣùgbọ́n tí iṣẹ́ bá wà tọpọlọ yẹn wà ń bẹ̀ pé ah tí mo bá mú méjì mẹ́ta tira wọn màá rí nǹkan kan mú jáde nù ẹ̀ àwọn yẹn ni ó máa jẹ́ kí ìgbéyàwó lè pẹ́ sí ṣùgbọ́n owó kọ́ ni gbogbo nǹkan torí àìmọye wọn tó lówó tí wọ́n rí nǹkan gidi fi ṣe ní ti tèmi o máa gbìyànjú pé kí iṣẹ́ kó dáa iṣẹ́ tó yẹ pé ọpọlọ tó yẹ pé ọkọ máa lè fi ṣe yẹn tówó yẹn máa fi wà jáde dáadáa òun ní ti tèmi owó kọ́ ni gbogbo nǹkan owó máa tán o ṣùgbọ́n iṣẹ́ máa wà. why not ó dáa mo lè fẹ́ mo lè fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ as long tí mo mọ̀ pé ó wà àjọkin like always like everyday like okay màá make ẹ̀ máa dẹ́yìn mi náà dẹ́yìn kan ṣé ìtẹ́yìn pé ó máa ń pé kò síṣẹ́ a máa jókòó sílé like a máa give excuse kò síṣẹ́ bọ̀ tó bá wà àjọkin tí mo mọ̀ àjọkin ó ní èrè tiẹ̀ ní ó lè máa jẹ̀sìn bọ̀ later in future ó máa rí fún un. That's my ó possible na because tó bá jẹ́ pé torí owó ìyàwó mi ò ní fẹ́ mi simply because ìgbà tèmi àti ẹ̀ta wà lọ́rùn tá à ń kọ́ọ̀tù gan mo rí àwọn tó ń pààkì mọ́tò mọ́lẹ́gbẹ̀ẹ́ tó máa wá sí wá sílé mo ń wò pé wẹ́ bọ̀bọ̀ yìí ó ní future jẹ́ kí n dúró pẹ̀lú bọ̀bọ̀ yìí ó fẹ́ mi ó mọ̀ pé mi ìlówó lọ́wọ́ dẹ̀ fẹ́ mi pẹ̀lú ẹ̀ kò ní ìtumọ̀ káàbọ̀ padà yìí tèmi ẹ̀ <laughs> oníkálukú ti wí tiwọn ọ ti sọ tiwọn lóríṣiríṣi bọ̀ tábàlẹ́mẹ́kẹ́mi náà sọ gẹ́gẹ́ bí ọkùnrin ah, ẹ̀wẹ̀ má jẹun parọ́ tán ẹ̀ láyé ìsìn àwọn obìnrin kan wà ṣẹ́rí signboard yẹn gbàgàdà gbàgàdà lúwájú orí wọn bó ṣe wà ń bẹ̀ lẹ́yìn wọn níkùn wọn gbogbo ara wọn bó ṣe wà ń bẹ̀ kí ládẹ̀ kan síbẹ̀ no money no love no money no love kò sówó kò sífẹ̀ẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn signboard tèmi ń rí lára tiwọn nìyẹn mi ìwà mọ̀ ìtẹ́yìn náà ń rí bò nǹkan tèmi ń rí lára tiwọn nìyẹn lẹ́yìn pátá tí wọ́n gbọ́ yẹn ẹ jẹ́ ká lọ gbọ́ oyanma ta ló mú oyanma lẹ̀ ẹ fílọ́fàìnú àti ọlámídé àwọn ọlọ́pàdé àpòpọ̀ lọ́sùn mú oyanma lẹ̀ kí lọ́dẹ̀ sọ́nbẹ̀ my brother show me love oyanma when you see me oyanma spray me the money àwọn obìnrin kan wà ọ̀fẹ́ kẹ́ ọ̀fẹ́ kọ́ kẹ́ spray wọn ní money yẹn ẹ ó yá ẹja lọ gbọ́ oyanma láti ẹnu fino àti ọlámídé Bobrovsky.